وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. نعم. بسم الله الرحمن الرحيم. قال كلمة رحمه الله تعالى ومنهم وهي انهم يقولون ان الذين لتتحقق أن الذين قاتلهم رسول الله صلى الله عليه وسلم أنفقوا عقولا وأحققت شركا من هؤلاء فاعلم أن هؤلاء شرعة يريدونها على ما اخذنا وهي من أعظم شرعهم فرد سمعك جوابها وهي أنهم يقولون إن الذين نزل فيهم القرآن لا يشهدون أن لا إله إلا الله ويقدمون الرسول وينصرون البعث ويقدمون القرآن ويجعلونه سحرا ونحن نشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله ونصدق القرآن ونؤمن بالبعث ونصلي ونصوم فكيف تجعلون تجعلوننا مثل أولئك فالجواب أنه لا خلاف بين العلماء كلهم أن رجلا إذا صدق الرسول إذا صدق رسول الله صلى الله عليه وسلم في شيء ومن في شيء أنه كافر لم يدخل في الإسلام وكذلك إذا آمن ببعض القرآن وجعل بعضهم فمن أقر بالتوحيد وجحد وجود الصلاة أو أقر بالتوحيد والصلاة وجحد وجود الزكاة أو أقر بهذا كله وجعل الصوت وجحد الصوت أو أقر بالآداب كله وجحد الحج ولما لم ينقذ أناس من زمن النبي صلى الله عليه وسلم عن للحج أنزل الله بحقهم ولله على الناس حج البيت حج البيت من استطاع إليه سبيلا ان كفر فإن الله ونزل عن العالمين. الشيخ آه، محمد بن عبد الوهاب رحمه الله nínú àwọn tí a ń bá kíkà rẹ̀ lọ káṣíkò ṣòro rẹ̀ ìyẹn ni pé àlàyé àwọn ìdàrúdàpọ̀ àwọn orí gbẹ́dà àwọn tó ṣe pé wọ́n ń ṣẹ́gun lábẹ́ ẹ̀sìn ọlọ́run lọ́la àwọn ọ̀rọ̀ tí ó nínú bí ń ṣe àwíjàre ilé ìṣe fún wọn pé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n mú wá wọ́n sì ń ṣe àlàyé rẹ̀ káàkiri máṣíkìṣì ọ̀la. Ètí a kàní ìjọba kẹ́yìn, òun náà ni pé ṣé kò sálàyé ipe àwọn kòfà tí àlẹ́yìn sọ̀lá ọ̀rẹ́ sẹ́lẹ̀ ń jíṣẹ́ fún wa. ẹ̀kọ́ tí wọ́n ń ṣe ohun tẹ́pẹ́rẹ́ ju táwọn ń ṣe ní ayé lónìí lọ. torí ẹ̀kọ́ táwọn ènìyàn ń ṣe àwọn ọmọ ń ṣe nígbà tí ẹ̀rù bá ń bà wọ́n nù ìgbà tó kàn án bá balẹ̀ lónà àwọn ọmọ ìṣẹ̀ wọ̀ ìgbà tí wọ́n bá ń dùn lónà àwọn ọmọ ìṣẹ̀ wọ̀ ìgbà tó bá pèsè ìṣòro tí ìṣòro ti rí láyé ti kó o ní pé ẹlòmíì fún ọba ẹ̀dá. Ṣókè ni àmọ́ àwọn mùsùlùmí láyé òde òní ìgbà tára bá ń dé wọn wọn máa ń ṣọkọ pẹ̀lú ọlọ́run. Ìgbà tí ìṣòro bá dé bá wọn wọn tó máa ṣọkọ pẹ̀lú ọlọ́run ọba mẹ́rin. Pàtàkì jùlọ gbà tí ìṣòro bá ti ẹ̀ dé àwọn tí ẹ máa ń kúrò lọ́wọ́ ọlọ́run mẹ́rin mẹ́rin wọ́n ní ara tí àwọn kìtìrí yẹn tó ti pé ju sẹ́mìtẹ́ láàrin ju òṣèlú lọ́rọ̀. tọ́ ṣé kí ní àwọn tí wọ́n ń ṣe yìí wọ́n tún ní dákẹ́ wò. الشيخ واني إذا تحقق طبعا إذا وراء الوجوه عن الذين قاتلهم رسول الله أدوائي ولا يعني كلهم قوم إذا تحقق صبتي دولجو عن الذين قاتلهم رسول الله هيك يا وسيع النبي صلى الله عليه وسلم رجال لكم الصح أصولا pé làákà ìwọ́n lálàáfíà tòótọ́ ni pé ṣẹ́kì mọ́rọ̀ kan wá níjẹ̀jọ́ wọ́n ní pé tẹ bá wo àwọn tí àwọn kìbìrì bí ń ṣe bọ́ tẹ bá wá wo tí àwọn èèyàn bí ń ṣe bọ́ ní ayé òde òní ẹ wò kọ́ra fún àwọn kìbìrì yìí làákà ìwọ́n tó fẹ́ pé sí torí ẹ bá rà àwọn kìbìrì nìyí àwọn máa ń pe àwọn mọ̀láyíkà wọ́n máa pe àwọn ànábì ọlọ́wọ́ ọba wọ́n máa pe igi wọ́n máa pe wọ́n máa fi òkúta wọ́n máa fi ṣe ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run wọ́n ní ṣe ẹnu báwọn pé gbogbo àwọn nǹkan wọ̀nyí mọ̀láyíkà ẹni mímọ́ ni lọ́dọ̀ ọlọ́run àwọn ànábì ẹni mímọ́ ni wọ́n lọ́dọ̀ ọlọ́run igi ẹ̀dá pẹ̀lú tí kì í fẹ́ lọ́rùn ní ẹ̀dá ọlọ́run bẹ́ẹ̀ náà ni òkúta ẹ̀dá ọlọ́run bá ní tí wọ́n ti ń ṣe lọ́rùn tó ọ̀kan jẹ́ nǹkan bọ̀rọ̀ gidi wọ́n á ní ṣe wá ráwọn èèyàn lóde táwọn àwọn ń ṣe wọn ẹni tó ń jẹ́ èèyàn bú kan èèyàn bú táwọn náà mọ̀ pé á alábùú yìí wọ́n mọ ìwà abúlé ń wù. wọ́n sì máa kó lórí orí ọlọ́run ẹni tí mo sì máa kó ìwé wa níbi àwọn eléyìí náà kò sí kẹ́kẹ́lé mú bá kó ìwé wa yẹ ju ọ̀dọ̀ àwọn olóṣù bí lọ. àwọn náà máa pẹ́ ṣé àwọn ọmọ àta sí òmìnir wọ́n àwọn wọ́n wọ́n mọ̀ pé tí wọ́n àwọn mojú wọ́n pé tí wọ́n àwọn ṣe ti náà àwọn náà mọ̀ pé èèyàn kéèyàn ni wọ́n sì máa pè é kí wọ́n bá ti ń pe ọlọ́wọ́n ọba. ẹ̀yìn fún ilákojú rẹ̀ pẹ̀lú ẹ̀ náà ní ẹgbẹ́ rí pé wéèrè ni tí ó lo tẹ̀síbà bí ọgọ́rùn-ún yóò kó tẹ̀síbà ọgọ́rùn kan náà yóò gbọ́ aago méje aago méje lẹ́jọ yóò tọ̀ sọ́wọ́ yóò tàn kò sí àtúntò tó bẹ̀rẹ̀ ní yíwọ̀n wọ́n ti mọ̀ sọ pé òde ọlọ́run wọ́n ti mọ̀ mọ́ tó lè yóò mọ̀ pé ọ̀rọ̀ ṣùgbọ́n náà kò há wù yìí wà láì òdodo tó kílẹ̀ wà lọ́ ìtàlà òdodo tí ò ní yìí jẹ́gbọ́n sọ pàtó ti kọtíra yìí kẹ́yìn láti ọgọ́rùn rẹ̀ ọdún four hundred years àbínú ó ti lé three hundred years kẹ́kọ̀ọ́ ètí inú la ń ká bẹ fẹ́rẹ́ jẹ́ kọ́ ma rẹ̀ ní lásìkò yìí. na ṣéèkì ni a jẹ́ pé èèyàn lè pe á àwọn kìbìrì làákà ìwọ́n fẹ́ fún ẹ̀bùn wọn fúyẹ́ ju àwọn eléyìí lọ. wọ́n ní òun àwọn fáìlàm ànàlẹ́ àwòlá ṣubùhà àmọ́ àwọn ẹni wọ̀nyí wọ́n ní ṣubùhà o wọ́n ní àwọn nǹkan rújú yóò rè lónà tó máa ń mú àìláàmọ́ ẹ̀dẹ̀kẹ́ná lẹ́yìn tá a ń sọ yìí náà wọ́n tún lọ́rùn náà wọ́n ń sọ. wàyí ya nítorí wọ́n ń sọ ni pé min àhàbọ̀ lè ṣubẹ́ ìhìn bọ́ọ̀sì bí sọ́mọ àga lè jẹ̀wáàbì ha wọ́n ní àwọn ẹ̀rí lánàá tó máa ń wá jù ìrújú tó máa ń gbára lé jù ní ìtọ́sọ ní ìsìn. ṣé kò wá ní jẹ́ ti gbọ́ ìsìn tí ó púpọ̀ kan. tẹ́lẹ̀ ìgbúrú àwọn tíra yìí òun ní máa ń jẹ́ àjẹsára bẹ́ẹ̀ tó bá jẹ́ òun ní sóńdà tó tó bá ti ń pàdé gbẹ́tọ̀ rẹ̀ bá ti ń sọ fún ìkótó òun wọn ló ti lọ́nà kan tó máa fi ṣe ìdáhùn fún wa. ara tó máa ń wí ni pé anáwó yẹ kó wọ́n mọ̀ tó wọ́n pé ẹsẹ̀ ń fẹ́ bọ́ á ń lọ ẹbọ búkú rẹ̀ ń àwọn wọ́n ní iná lẹ́bí lẹ́sẹ̀lẹ́ fi ẹ̀mú kùrán wọ́n ní sẹ́yà ráwọn tí kùrán ń sọ̀kalẹ̀ fún yẹn àwọn kìfìrí àwọn kìfìrí sáré ní jíjẹ fún láàyè ṣàdúrún àwọn ọ̀gbà ńlá ìlàhà ìlà wọ́n wọn ọ̀gbà kọ́lọ́ ló lẹ́tọ̀ọ́ sí kánú ọ̀sìn wọn faramọ́ wọn jẹ́rìí ọ̀gbà láìláìlọ́wọ́ wọ́n yóò kẹ́ kódà wọn tó máa ń pe ànẹ́bì ló kùrọ̀ wọ́n yóò kí irun náà bá ẹ̀sà wọ́n ń jiyàn kọ́lọ́hún lè gbé àwọn dìde wọ́n yóò kẹ́sì irun náà kùrọ̀ áàlì wọ́n náà ń sẹ́ṣọ̀rọ̀ wọ́n máa pe kùrọ̀ áàlù wọ́n ní idán náà ní pé idán là pa wọ́n ní ntí àwọn kìbìrì máa ń ṣe lọ tàbí nílò lọ wọ́n gba kùrọ̀ áàlù gbọ́dọ̀ ń pa ànábì lókùrọ̀ ń sọ kùránù nídá sọ bákan náà wọ́n sọ pé ọlọ́run ló gbé àwọn nílé tẹ̀gbẹ́jọ́ kan ní ọ̀gá náà ìgbèrú wá bá ànábì ọwọ́ amú eegun eegun òkú tó ti fún eegun yẹn ti kẹ́ ẹni pé eegun yẹn ti di ó ti di fúlẹ́fúlẹ́ ọwọ́ amú wa ní ànábì báyìí ọ̀lẹ́yà Muhammad ànábì dá lóhùn wọ́n àyẹ̀fọ́ àtúnmọ́wọ́ hádá eléyìí náà lọ́wọ́ tó gbé dìde gbàmẹ́bìnrin náàm yẹ̀fọ́ àtúnmọ́wọ́ wọ ilé kéńkà náà ọlọ́wọ́ gbé dìde ó sì wọ́n náà. tó bí wọ́n ṣe ya ìyàkuyà tó náà wọ́n fi jẹ́ ìdí à àwọn òwò ìṣèlú àwọn eléyìí sheikh wa ni wọn wà mọ sọ pé wà náà ló náà ṣáàdù àlá ilaha illallah wọn ní àwọn ń tiwa àwọn agbọrọ wọn máa gbọ́ ajẹ́rìí pé la ilaha illallah kọ́dà àtúmọ̀ ń wí la ilaha illallah ìyẹn nìkan kọ́ wà anna muhammadan rasulullah àwọn tó jẹ́rìí pé àtẹ́lẹ̀ ìsọ̀lọ́ ìsọ̀lọ́ òjíṣẹ́ ọlọ́run ọba ló jẹ́ wọ̀nùfọ́ ti kúl kúrán àwọn tó gba kúrán gbọ́ à ń kírun wà ní mímu bílbà anígbà àkọ́kọ́ náà wọ́n gbé wa jìnnì lẹ́yìn gbàtà bá kú tán wà ní sọ́ọ̀lì wà nà kú à ń kírun à ń dáwẹ̀ wọ́n mọ̀ sọ bẹ́ẹ̀ wà kéyìfà tẹ̀jà ẹ̀lú nàná ní sílẹ̀ òlẹ̀ àyè ló dẹ̀ ti wá wí àwọn ẹni wọ̀nyí ẹgbẹ́ ẹgbẹ́ ni ẹgbẹ́ àwọn ẹ̀rẹ́ mọ̀ ń sọ ń bí yìí pé kí à ń kírun à ń gbàwẹ̀ ẹ̀sùn ní ẹ̀sùn ẹ̀sùn ní atúmọ̀ kámọ̀tì bíbí àmọ́ ẹ lọ sílẹ̀ yíbò lọ sí wà sí fún wọn bẹ́ẹ̀ ta pápá ni máa ń sọ tí wọ́n náà lọlẹ̀ yíbò wọ́n náà lọlẹ̀ yíbò tí wọ́n náà lọlẹ̀ ọ̀lọ́lẹ̀ kí oníkàwọ́ lọlẹ̀ yíbò kan àmọ́ ń torí kọ́ńtì wà sí fún bí èyí ti wà sí fúnra ó jẹ́ pé tó ń súnà ní kọ́kọ́ orílẹ̀ yíbò àbí àbáwọn lè ṣe wà sí fúnra wọn ẹ̀ ń ṣe fúnra yìí yẹ jẹ́ oníbídíà náà ẹ̀ ń ṣe wà sí fúnra yìí so àmọ́ orúkúlọ tó wọ́n tó wà lára ní kọ́kọ́ orí sí ilẹ̀ yíbò jẹ́lẹ́ iná tẹ̀wá nì ó yẹ tó báyìí lọ mọ́sálásí òtún ní kọ́ bẹ́ẹ̀rù ọlọ́run àìmọye tí ọba mọ́sálásí kó lè lọ́wọ́ jà ní mọ́sálásí máa kó bàtà kọ́dà wọn kó tẹ ìmọ̀mù nínú mọ́sálásí wọ́n ń yọ fáànù gbogbo ẹ̀ lọ́nà tí wọ́n ń gbẹ́go france bẹ́ẹ̀ mọ́tà náà tí wọ́n ní ọba yẹn máa jẹ tó ní ọbẹ̀ rẹ̀ yẹ wà láyé ẹni tó ní ọbẹ̀ rẹ̀ ọlọ́run bá sọ́nà àkùrá mi ní yá ní kọ́tà ló yá ní lẹ́yìn mo lè ní ìtẹ́kùnmọ̀ ẹ̀bẹ̀rù ọlọ́run ó ká ló kóhun tó ti síwájú kọjọ wájú rẹ̀ ó tó wá ní wàtẹ́kùnmọ̀ ẹ̀dúbẹ̀rù ọlọ́run nínú ayé àkan náà tó ìyẹn lè rí mùsùlùmí kí wọ́n sọ pé bẹ̀rù ọlọ́run tó wọ́n ní àwa ń kírun àwa ń gbá rẹ̀ àá àǹtí láìláìlá àgbàkọ́lọ́ gbé wá dìde wàkẹ́yìí fàtẹ́jà ẹ̀lú wọ́n ní kí ló tẹ wá ń fi wá wé àwọn ẹni wọ̀nyí tẹ wọ́n ń sọ pẹ́lẹ́ bọ́lẹ̀ wá ẹni kọ́ra ẹ̀ náà jọ ọ̀rọ̀ sí afáàfẹ́ náà sọ lẹ́jọ́ mẹ́ta yìí wọ́n ní ẹ̀sìn bẹ̀rù ọlọ́run abba a afa ti ń ṣe wá ṣe wọ́n ń pè lẹ́lẹ́bọ́ a ẹ̀ ká àdìsí ànábì ni tálẹ́bì ni man kọ́lẹ̀ lè àfi ìyá káfíìrì ẹni tó bá sọ fún ọmọ ìyá rẹ̀ mùsùlùmí pé kèfèrí ni pàpàdé àti wọn lè sọ kèfèrí yẹn padà tó dẹ̀ nìkan a ẹni tí ń ṣe wáàtí tí ń gbá rẹ̀ tí ń kírun ó ti gbàgbé kó òun sọ wípé àwọn ọmọ kírun wọn o wọ́n ti gbàgbé alábòjì tó wọ́n á ń sọ pé ah, ah, ẹbẹ̀rù ọlọ́run ní kankan kan tí ìyẹn náà bá ń pè é wọ́n ọ̀rọ̀ gidi lẹ́nu yìí sọ tó jẹ́ pé ọ̀rọ̀ àbùkù sí lára ní sọ ọ̀rọ̀ àbùkù sí ni. sọ òun náà ní pé ṣé fi ní bẹ́ẹ̀ ni ẹ̀ ń kírun ló sọ ẹ̀ ń gbáwẹ̀ ló sọ ẹ̀ ń wí lá ilá ilá wà ń wí Muhammadu Rasulullah àmọ́ ìdí mo fẹ́ bí yín ni pé annahu la khilaf bayna al-ulama wọ́n ní fal-jawab wọ́n ní èsì yín òun pé anáwó láfílà fa bẹ́yìn náà ìlà náà wọ́n láwọn afá àwọn ọ̀yà apá ẹnu oríláyé àwọn ọ̀rá afá kan ya apá ẹnu sọ́wọ́n ní àwọn afá ẹ bá rí sí ìbọ̀lá tó wá bí wọ́n kó ti àwọn afá àpáwọn afá àwọn tó jẹ́ àwọn afá ẹ̀ ní jẹ́ báwọn afá fún èyí ṣe afá ẹlẹ́bọ. kúlùhùn wọn ni gbogbo wọn kò sí apá láàrin wọn láàkìlá kúlì gbogbo pátápátá láàkìlá fàbẹ́yìn lẹ́yìn ìlẹ̀ náà kúlì kò sí apá láàrin gbogbo àwọn àfà wọn ni anna rajul ipe èèyàn kan ìdásọ dẹkọrọ tó lò wá fi ṣe in ọgbà nẹbi gbọ́ níbi nǹkan kan ń tẹ̀lé nẹbi níbi àwọn nǹkan kan wọn kẹ dábàá wù ṣe in ọwọ́ pè níbi nǹkan kan kò sí àpẹẹrẹ pé annahu káfírun kìfìrí ẹni yẹn lámúyẹ́dẹ́ kólúfìlì islam ẹni yẹn ọ̀wọ́ ní islam wọ́n ní tó máa kí òun ní bẹ́ẹ̀ ni ìmọ̀ kí ràn àwọn ẹ̀kọ́ mi ò gba àwẹ̀ gbọ́n tèmi àbí ìmọ̀ gba àwẹ̀ ìrún wa kọ́ wọn láyé ìní kí tó àbí káàdì yẹn tó jáde mọ́ta ní ìlú ní èmi ó ìní kí òsì tọ́lọ́wọ́ tó fún mi àmọ́ gbogbo gbà lẹ́mọ̀ rí ọmọ ti kùránì mọ́wọ́ rí ọmọ ti kùránì ọmọ ti kùránì gbogbo wa ni ẹ ẹ mọ̀ sọ pé bóyá kè mọ̀ ẹ̀sẹ̀ náà ẹ kùránì mọ̀ sí gbogbo gbà yìí mà àmọ́ kò ní kírun wọ́n lè jẹ́ ni ọlọ́run bá wọn bá ah, ẹ̀sìn ẹni o kò sí tuntun bẹ́ẹ̀ láyé kò sí ó lè olùkòlú ọlọ́run olùkòlú fìfìlmì kàfà wọ́n ní ẹwọ́ olùsìlámù yányá gbogbo òfin ọlọ́run ní kẹ́ gbàgbọ́ gbogbo òfin ọlọ́run ní kẹ́ máa lò náà ní kẹ́ máa tẹ̀lé ọlọ́run ní àfàtú mìínú náà lè báyìí lè kìtàbí wọ́n tẹ́ fòrú náà lè báyìí olùwà ní irú ẹ̀sìn wọn fẹ́ máa sìn yẹn ẹ fẹ́ gba pákàgbọ́nú ẹ̀sìn ẹ̀ ní gba pákàgbọ́nú ẹ̀sìn ẹ fẹ́ pẹ̀lú tìbìtì àbí ọ bụ yà gbọ́dọ̀ lẹ́nu ní ìdajì yà aláìgbọ́rọ̀ ní ìdajì tó ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá kọ́lọ̀ òun kọ́lọ̀ bá o torí islam ọlọ́ọ̀bá ọ̀fẹ́ ẹni yẹn òbí ìwọ́n islam ń tọ́ra rẹ̀ lọ́wọ́ ni ń tọ́ra rẹ̀ lọ́wọ́ tó lẹ́gbẹ̀ẹ́ wà gbogbo àwọn tọ́lá ń kírun ní tọ́lá ń kírun àwọn ń àwọn gbà kọjọ ọmọ ń pe ṣéwù ọmọ ń pe ṣéwù kókó sí nǹkan báwọn tó wọ́n tí wọ́n tún ọkàn wọn mọ́ ọ̀dọ̀ ṣéwù wọn tó ẹyẹ ọ̀kan tó ń ṣe wọn wọ́n ti ba gbogbo ìsìláàmù tó ń ṣe jẹ́ náà ló fi lágbára ọ̀rọ̀ ẹ̀kọ́ ló fi yẹ kéèyàn mọ̀ dákẹ́ ẹ̀wọ̀n ṣẹ́gun náà tó wà á bùlé wọn dákẹ́ ọlọ́wọ́ á lò wọn ní sábà tó lágbára gbogbo tí ń jẹ́ ojú ẹbọ ojú ẹbọ ọlọ́sìn pa ojú ẹ ní gbogbo tí ń jẹ́ ìjà àti lẹ́yìn àti gbogbo ẹ̀ wọ́n ní parẹ́ òun náà ní Saudi Arabia nìkan Saudi dáwọ̀ àwọn báyìí ló kọ Saudi mọ́tò ní ẹ̀ẹ́dì lè rí àyè kan tẹ́ẹ̀fì pé àyè ẹbọ ni ẹ̀ẹ́ lè rí ọmọ Saudi kẹ́ẹ̀gbé oúnjẹ lọ́wọ́ kọ́mọ́dà àmọ̀ pé wọ́n eléyìí sírìkì ẹ̀jẹ̀ kan ní ọ̀sán fún yín kò sí bó tẹ̀lé ya olódodo yóò yẹ pé kí lélẹ́yìn ẹ lè pe àbùkọ́ ìjìlá ní kẹ́ni tó ń lo pèpè ní ẹ kí lélẹ́ kí ní jẹ́ báwọn ó ti dá mà dáwà mọ́mọ́dé wọn tó wà á tẹ̀lé dáwà òun ló sàgbọ́n nípa débi kò báwọn tòun náà ni pé nǹkan ọ̀kan tí yẹn bá ń ṣe tó bá jẹ́ bọ́ ọ olùrẹ̀ rẹ̀ lè mà ọba ogun ẹ̀sìn rẹ̀ jẹ́ lẹ́yìn aṣọ́rọ́tà lẹ́yà àbàtọ́nà àmàlùkà náà ni ń àpapọ̀ táwọn pàtàkì yóò ní àwùjọ àwùjọ táwọn ẹ̀wà nínú ìlú gbogbo ọba ni ẹgbọ̀n ọ̀gbọ̀n sọ̀rọ̀ gbogbo ọba sẹ́ni ẹgbọ̀n ọ̀gbọ̀n sọ ẹgbọ̀n ọ̀gbọ̀n dákẹ́ bó ti gbogbo ẹ̀ nípa àyàn máa jẹun tàwọ́fíìdì gbogbo ojoojúmọ́ torí pé kí ni àwọn ṣubú àti pọ̀ jù nǹkan rújú ó ti pọ̀ jù ẹ̀dá kùnkà wọn làwọn yẹn fi ń gbọ́ àti òdodo lórí rédíò tẹ́ẹ̀bá ní ẹlọ́lé ẹlọ́lé ẹlọ́lé ẹlọ́lé ṣèṣe ẹlọ́lé wù ó kẹ́ni pé ẹbẹ́ ṣe ẹbẹ́ ṣe mọ́lẹ́dẹ́pẹ̀ ẹbẹ́ ẹbẹ́ ṣe analysis àbíkẹ́ ní pẹ́pẹ́ wò pé ah, ah pé kẹ́jẹ́ kájẹ́ wo gbogbo àwọn àtọ́jọ́lé rédíò ẹ wo tó ní súnà ẹ wo mẹ́ ẹ lè máa rìn ju méjì lọ gbogbo gbólédò padà sí mẹ́rin gbogbo gbólédò sí mẹ́rin kwara yìí ó lè má ju wá àti súnà méjì péré lọ. ẹ wá wo àwọn àtọkọ̀ bámú níbẹ̀ tó àwọn èèyàn ti ń gbọ́ rédíò wọ́n ń gbọ́ àwẹ́bẹ̀ẹ́dẹ́nìsìn wọ́n tún bẹ̀rẹ̀ gbogbo àgbákò oríṣi láàrin oṣù kan ìdí wọ́n dánwò àwọn ìgbàkejì tó ṣe láwẹ̀ náà ẹ̀yẹ tó bá ti di pé wọ́n kí ìṣá ìtàn báyìí nílé tó gbogbo onídò wà ń kọ́ra àwọn ẹlẹ́bọn náà gbèrè gbó ọgbèrè ọgbèrè ọgbèrè rí rí rí rédíò ni wọ́n mọ̀ polówó polówó ayé polówó kíníkan ayé ń tẹ́ kíníkan. àfọ ọmọ láwùlà àfọ ọmọ kìnnì kan àfọ ọmọ máa wá ibi lédèdè ẹ máa gbọ́ lóríṣiríṣi kò síbi tí wọ́n fọ ẹ̀bọ náà ni. tò náà ló fi yẹ kí òǹkàlùkù kó múra sẹ́mi ara rẹ̀ múra sẹ́mi ara rẹ̀ ọ̀rọ̀ nípa ẹ̀bọ ìyẹn kó yéké yéké tó lè lè tí ẹ̀bẹ̀ lè àwọn òrí rí láyé ẹnu gbogbo àwọn afá nígbà tó lè lè ṣe ọgbọ́dọ̀ tọ́lọ̀ lẹ́nu tó pọ̀ ọ wá fi kankan ọ wá ní ọ wá ya ọ̀rọ̀ nǹkan yìí ní tẹ̀lé ìdè èyí tẹ̀lé yìí ọmọ ló lè wò pé o ti ní nine percent ah, àwọn ọlọ́dọ̀ àti kó mú ní ọ̀lẹ́dì ní òkú ìfẹ̀sì yẹn ó pé pàtàkì jùlọ tó bá ní ṣe pẹ̀lú ẹbọ tó bá ní ṣe pẹ̀lú ẹbọ ninety nine ẹ̀yẹ́ gbọ́dọ̀ gba hundred percent níbi jíjìnà tẹ́bọ̀ jíjìnà tí kú bú hundred percent gbákẹ́ ìbá tẹ̀ wá ní problem níbi àwọn ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ kí á ẹ̀ṣẹ̀ yìí ọ̀rọ̀ ní mú seventy five ń bẹ̀ wà láàárọ̀ lè wọlá pé tó o ti ní hundred níbi ọ̀rọ̀ ẹlẹ́bọ̀ lé ọlọ́run lè wéèbù rẹ̀ ọlọ́run lè wéèbù rẹ̀ pé mo mo lọ má lọ. tòun náà ni ọ̀rẹ́ ẹbọ kì í ṣe pé ẹ̀wọ̀n mi ń ṣeré ẹ wo ìyá àwọn tó ń gbà wọn ipe kọ́dà àwọn máa ń tẹ ẹbọ fífi náírà fún yàn nílọrin ẹbọ fífi náírà òkà àṣọra òkà òkà òkà àṣàjà òkà yíjọ láàrin lẹ́bí yóò wá ní líláfi làwọn fi pẹ̀lú rẹ̀ líláfi láfi láfi láfi pẹ̀lú rẹ̀ èlò rẹ̀ líláfi rẹ̀ pé pérépéré ọ̀hàn ọ̀hàn tu rẹ̀ tó dáa ẹ̀ẹ́ ọ̀tún rẹ̀ pé pérépéré lò jòkó tíra gidi rẹ̀ tíra gidi ló fi wá lọ́rin bá lẹ́yìn ọ̀sùn ló fi wá sí lọ́rin bá lẹ́yìn náà ìgbà tó wá dé sí òkà tí líláfi rẹ̀ pé. o ò ṣe mú márùn kó kì í bọ́ ọwọ́ rẹ báyìí kọkàn náà mọ́ polongo yóò tún àlè wà tó dáadáa. so ẹni tó bá ń lájà ọ̀dọ̀ kò kúrọ̀ kò jẹ́ ọyẹ kẹ́tì rà tán gbà tó ti ń bọ̀ wá lọ rẹ̀ kò jẹ́ kó kò nira jù lọ wá so eléyìí túmọ̀ sí pé irọ́ ni àtòun ti bẹ́ẹ̀ lọ́kùnrin jọ́rọ̀ òun náà àwọn èèyàn ti rà wọ́n ti mọ̀ rà wọ́n ti mọ̀ rà ẹlẹ́kọ̀ ọ̀rá wìdìwìdì o ètò scam àwọn èèyàn tó ọ̀rọ̀ ẹbọ kìí ṣe nǹkan tí èèyàn máa fi ń ṣeré ní àwùjọ mùsùlùmí ṣùgbọ́n ẹni tó bá ti ń ṣàlàyé ọ̀rọ̀ ẹbọ fún yín òun ló nífẹ̀ẹ́ yín jù láyé ó nífẹ̀ẹ́ yín kò fẹ́ kọ́rọ̀ yọ kọ́ sí kọ́kọ́gùn ṣéèkì ni ṣẹ̀wọ̀n ǹjẹ́ tí ẹ bá nígbàgbọ́ sí apá kan Kùránì wàjá àdàbà àdọ́wò tó wá tako àwọn apá kan bẹ́ẹ̀. kàmẹ́nì àkọ́rọ̀ ní tàwùsí ní kí yẹn gba tàwùsí ní ìsìn yá mo gba tàwùsí ní gbọ́ àmọ́ wàjá àdà ojú bẹ sọ̀rọ̀ ó ní wọn gbà kọ́lọ́ nìkan oṣù náà lè yẹ wọn fẹ́ àmọ́ ẹnu oṣù olómi ní pé mi ò ní kí ọ̀rọ̀. ó ní ìrun èyí sọ̀rọ̀ yẹn ṣéèkì ní irú ẹni yẹn di tawhid dị zaka zaka zaka àbótí ẹ̀ka ẹ̀rọ gbọ́ ọgbà tàwọ̀ṣẹ́dì gbọ́ ọgbà ọmọ ọgbà pé zakati náà ọ̀rọ̀ ni àmọ́wájà ẹ̀dá sọ́ọ́mà wọ́n á ní òun ò ní gbà rẹ̀ tòun ní ó ní àwọ̀ kì í sọ̀rọ̀ ẹ̀yàn. àwọn akọ́mọ̀ rẹ̀ ẹ̀dá kó lè yí ẹ̀dá ọgbà àwẹ̀ ọmọ ń àmọ́ ìṣòro rẹ̀ ni pé wàjá hadal hajj ó wá ní òun ò ní ṣe hajj pé kò ní ṣe máa lè wé tó ẹnu owó yìí tó bá kó lọ sí traveling àti kó lọ sí hajj à kìí kò lè tó bá wọn kìí sọ̀rọ̀ yẹn ọba takú. وإنما لم ينقض الناس لم ينقض أناس في زمن النبي صلى الله عليه وسلم الحج. قلت يا قارة كم wọn ò tẹríba fún hajj ṣe lásìkò ànábì tó láwọn ní ṣe hajj anzala Allahu fi haqqihim ọlọ́run wá sọ hajj kalẹ̀ nípa wọn ibi ọlọ́run sọ àyà kalẹ̀ nípa wọn kí wọ́n lè la yàrá náà sí hijjul bayt ọlọ́run ní olúwa ṣe hajj lọ́nà yẹn fún yín àmọ́ màlẹ́sà bá wa ilé yìí sẹ̀lí la láti lọ bẹ̀ ní o. kọlọ ọlọ́run wa ní wà máa ń jà fárọ̀ ẹgbẹ́ ya hajj kí hajj yìí sọ̀rọ̀ yàn kàyí náà wọ́n yìí anil alamin ó ní ọlọ́run ọba ọba tó rọrùn ní kò ní ìdí kankan ọlọ́run ìwé ti bẹ̀ láyé ìwé ti bẹ̀ láyé ọlọ́run ní ìdí kankan ìyẹn nìyẹn ọkọ̀ tó irú àwọn ẹni wọ̀nyí nìsín orúkọ àwọn ènìyàn ọgbà ọgbà ẹ̀rọ ọgbà wẹ̀ ọgbà zakat ọgbà tàwùṣe àwọn ájì ni wọn gbà ọlọ́sìn ni wọ́n ti fi bèrè. tó náà ni pé àwọn tó láwọn ń gba ìsìláàmù àǹkẹ́lá ilẹ̀ ayélujára láwù kódà wọ́n fọwọ́ ilẹ̀ ayélujára láwù kọrin tí wọ́n ń gbà wẹ̀ wọ́n ń ṣe gbẹ wọ́n ń ṣe kùrán àmọ́ wọn ò fi ìmọ̀ pé ẹlòmíín lẹ̀ pé àkọ́kọ́ lọ́wọ́ àní ah, sọ pé ah, àìlú sọ́kù sí lọ́nà èyí ti pé wọn pé wọ́n ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba gbogbo àwọn ẹyin ìran yín ájì kò ní jẹ́ nǹkan tí ẹ rí ládàá kankan bẹ̀rẹ̀ wọ́n jẹ́ báwọn ẹni ìlẹ̀ ní òsì ní jẹ́ mùsùlùmí nígbà tí wọ́n gba ọ̀kan tí wọ́n nígbà kan wọ́n gba àwọn nígbà kan nínú ìsìláàmù ní ọ̀rọ̀ ọ̀rẹ́ náà. ìṣúná àwọn ọ̀nàfin ọ̀nà àkọ́kọ́ وحل دمه وماله كما قال جل جلاله ان الذين يكفرون بالله ورسله ويريدون ان يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون ان يتخذوا بين ذلك سبيلا اولئك هم اولئك هم الكافرون حقا واعتدنا للكافرين عذابا مهينا فاذا كان الله قد صرح في كتابه ان من امن ببعض وكفر ببعض فهو الكافر نعم الشيخ آه، محمد بن عبد الوهاب رحمه الله ولو من أقر بهذا كله اعتبار برضو قطع صحيحكم أو كلا أو توحيد أو sọ̀dá ẹni kó máa kí ọ̀run kó máa ń gbá wẹ̀ ọmọ ẹni ọ̀gá káà ó sì máa ń lọ sí hajj wọ́n gba àkọ́kọ́ rẹ̀ lọ. àmọ́ ìṣòro rẹ̀ ni pé dáhàjẹ́ lè bá ẹ̀sà ó wá ń ta kókó ní à ọlọ́run ò lè dé òdìdí ìdílé. bí ẹ bá ti kú náà ti kú náà lọ tó nítorí kùnú jáhádá àìbáàṣà ṣéèkì ní káfárọ̀ bíl ìjìmá ó lẹ́nu yẹn ti kékeré ní ìpanupọ̀ àwọn àbá gbogbo ẹtí ń jẹ́ àfẹ́ǹsì lẹ́nu wọn papọ̀ ipe ọba ọmọ kírun ọmọ ń gbà rẹ̀ hajj àmọ́ gbà pé lẹ́yìn ìgbà tó òun ò lè dìde àwọn àǹtọ̀lẹ́ àdìgbò kò sí ìgbéde kankan ẹ má tọ́ra yín jẹ́ wàhálà dánwò owó wà lánàá ẹ̀jẹ̀ rẹ̀ di ọ̀ràn yẹn ó di ẹ̀tọ́ kí wọ́n pa níjẹba wọn wà lánàá dúkìá rẹ̀ di ẹ̀tọ́ kí wọ́n kó tani ó kó ìjọba ẹ̀sìn nínú ìjọba ẹ̀sìn ẹni tó bá jẹ́ kékeré ìjọba ni ó fìyà jẹ ni ó fìyà jẹ kì í ṣe pé yẹn lè ó dáyà jẹ fún ara yẹn torí ọmọ rẹ yí wa ike ti ń jẹ́ òfin sábà ní a ẹtí òkírun ó di kèbìrí kèbìrí sí ni ká pa á ní mr táàbù kì í pé yẹn lè yọ pa ọ bọ́lá kọjọ́ mọ èèyàn èèyàn pa nínú Islam ìjọba ni ó mú ìjọba lẹ́nu ó ẹni yẹn ìjọba ni ó pa á tó bẹ́ẹ̀ náà lè pààyàn àbí ọba yà ti ń ṣe bọ́ kẹwàá lè tọ́ ọwọ́ àtẹ̀ apá ìrọ̀rùn gbogbo tó ń jẹ́ ìjìyà òfin ẹ̀sìn ẹnì kìí dá fìyàn jẹ o kódà àwọn ẹgbẹ́ kan gbọdọ̀ kóra wọn jọ wípé afẹ́mọ́ lo ìjọba ẹ̀sìn láàrin ara wa ẹgbẹ́ bá ti dènà àmà nà á tó rọ o kọ́dà kí bàbá bí ọmọ kọ́gbọ́n rẹ̀ kó lè dènà òun ní nà kó wà á nà ní ìnà ìdí mo fẹ́ ṣe ṣẹ̀rí àfọ oúnjẹ ọ̀rẹ́ ìbúlalà yọ̀ o ọba awúlá sanni. ọ̀rọ̀ tó kéde pé ṣẹ̀rí àtẹ̀kọ́ wà ní ti àkẹ́rí àfọ̀pẹ́ ẹgbà hundred náà nínú ẹ̀rọ ilé yìí nǹkan gbọdọ̀ sílẹ̀ tó wà ní. tí ó dùn mí jẹun mélé yìí òun náà ní kí báyìí sọ pé ẹni tí ó ṣe kẹfẹ́ rí yìí hàlàdàmùhù ẹ̀jẹ̀ rẹ̀ di ẹ̀tọ́ wọ́n máa lù hù dúkìá rẹ̀ di ẹ̀tọ́ kì í ṣe pé látọ̀dọ̀ ẹnìkan bá péjọba ẹ̀sìn náà ń lò ní gbogbo nàìjíríà àbí ní kwara tó wá rí ẹnìkan tó ṣe pé ó wá jáde bọ́ta ẹ wá ń sọ síta pé òun òun ọ̀gbà ipe òun jọ́ràn yàn àbí wọ́n ká a mọ́ lọ́wọ́ tó ń ṣe ẹbọ ó ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run tó àbí ń pe ẹlòmíì bí ọ̀pọ̀ sọ́lọ́run wọ́n wá pé wọ́n ah, àgbọ̀gbà ẹbọ ló ń ṣe yìí wọ́n ní ẹ kí ló wá dé níbi ó ti máa pè é nù à irú ẹni yẹn wà lórí pẹ́ẹ́kì ọpọlọ rẹ̀ sí nǹkan kan ṣe é ló bá ní kọ̀yà wéré ìfẹ́ ló ní dààmú rẹ̀ àkídà àbútọ̀ lẹ́yìn yìí náà ni tó ajẹ́pọ̀ dára nù ìjọba wa adájọ́ fún wọn àpá dúkìá rẹ̀ wọn àpò bẹ́ẹ̀ náà lẹ́tọ́ bá ń sọ fún orí nkọjá àdìsẹ́ pààrọ̀ ẹ̀ lè tọ́ bí kí ni bàtà yẹn ń bùtọ̀ adé ṣòbó ni níta gbangba pẹ̀lú orí social media pẹ̀lú mákífóònù tó tí wọn bá jáde tó bá ní kò tí àlùkì àmọ̀ kankan fúnà kankan ò ní ṣe kódà tó láyà tó tẹ̀lé lọ́dọ̀ wáyà rẹ̀ wọn ni àní kò tí àlùkì àmọ̀ bẹ́ẹ̀ ẹ̀ tó bá ti kú ó ti lọ́rùn àyẹ̀wò ni pé wọ́n ti máa tẹ̀lé tó irú ẹni ẹgbẹ́ akó tó bá ti ń lò jọba ẹ̀sìn ni tó sọ bẹ́ẹ̀ wọn àmú ẹ̀wọ̀n orú kánò ìgbà tí Abdul-Jabari Kabara tó jáde ti ń sọ wótòwótò ti ń bu àwọn sọ̀hábà gẹ́gẹ́ bí wọ́n dúró náà ti ń bu àwọn sọ̀hábà níyà nílẹ̀ Yorùbá yìí ìgbà tí wọ́n wá tẹ̀ àwọn ará kánò sọ pé. àwọn tó ń gbájú jíjọ àlọ́ yà wọ́n ka ẹ̀sùn kan kọ́dà tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ kankan ẹ̀gbọ́n rẹ̀ wọ́n bàbá rẹ̀ wọ́n yá rẹ̀ gbogbo ẹ̀gbọ́n àwọn fẹ́ tọ́kọ́ta kù wọ́n jẹ́ kọ̀lífà àwọn yẹn kankan wọ́n takò pé tẹ́lẹ̀ yìí wọ̀ yìí á ṣe kìí ṣe mùsùlùmí kù tó ìjọba ti mọ́lé àbílẹ̀ ìyá òní wọ́n tẹ̀sí ọdún tó kàn fún òjú lọ́kọ́lọ́ wọ́n ti ti mọ́lé pé léyọ̀ gbọ́dọ̀ jáde mọ́ wọ́n ní kọ́dà kọ̀ gbọ́dọ̀ fún ẹni kẹ̀kẹ́ kéwu mọ́ jímọ̀ rẹ̀ tó ní wọ́n ti pa ilé kéwu rẹ̀ wọ́n ti pa pé kọ̀ gbọ́dọ̀ sọ kẹ́kẹ́ kọ̀ gbọ́dọ̀ kí wà á tìlí kẹ́kẹ́ mọ́ kọ́dọ̀ àti mọ́nu lé ọ̀pọ̀lọpọ̀ àtọ̀ ilẹ̀ mẹ́tìtì fáwọn lọ́nà tí kejì tó ń bá ṣẹ́ra ni wọ́n lò sẹ́nu wọ́n ti papọ̀ wọ́n ṣe mọ̀nàkọ́ṣà pẹ̀lú rẹ̀ ní kí èdè díẹ̀ wọ́n á rí pé òní nǹkan sọ onífẹ̀ẹ́ ló ní ọ́ ọpọlọ rẹ̀ òbí yìí bákan bá yàwó rí òní káwọn ah, fún kalẹ̀ pé ó yà òní nù ọ̀gbẹ́ ta fọ́pọlọ rẹ̀ wọ́n tẹ̀sí ẹ̀ ọ̀gbẹ́ ẹ̀kẹ́ kò sí ọ̀gbẹ́ ló lọ́n bá kì tó ibi tí mo ti lọ ni pé ìjọba ni ó mú wọn ẹ kíkẹ́ pa ìjọba ni ó pa dúkìá rẹ̀ fún àkó gbogbo dúkìá rẹ̀ sí àpò ìjọba tó ní ọ̀rẹ́ sàlàyé náà nìyẹn. kàmá qala jalla wa ala aw jalla jalaluhu ọlọ́wọ́ bá sọ báyìí pé innal ladhina yakfuruna billah olúwa ní àwọn tí wọ́n ya kìfìrí sọ́lọ́run ورسله tí wọ́n gba àwọn òjíṣẹ́ ọlọ́run ọba gbọ́ wọ́n ya kẹfìrí sọlọ́run wọ́n gba àwọn òjíṣẹ́ ọlọ́run ọba gbọ́ wọ́n yìí dúdà ayò fẹ́rẹ̀ kú bẹ́yìn náà wá ìwọ̀n rúṣùlẹ̀ yìí wọ́n mọ ilé sọlọ́run ní káwọn òtí làwọn òtí àmọ́ èyí tó jíṣẹ́ kan bá mú wá àní gbà wọ́n ní ìwòlélẹ́ yìí wọ́n ní ọlọ́run ló ń gbé àwọn ọ̀gbá gbọ́ wọ́n ní kùránì dà kùránù ní kẹ́ wọ́n ní húndà lẹ́wọ̀n náà rè é ń bọ́ lọ́wọ́ àná kùránì yẹn ọlọ́run ní gbogbo àwọn tó bá wọn dẹ́rù kaba yẹn wò tó máa ń sọ ويريدون أن يتخذ بين ذلك السبيل عين نام بوزي قلت تعالى أني يا آمين بس تنزل الله يبقى قرآن أمر بعد إبقى نكني كوني أندر القرآن في آية كان همي آية ك تقول كبيرا هون أولئك هم الكافرون حقا إيه ọlọ́run ní àwọn kèfèrí gidi nù ògbóǹtarìgì kèfèrí ni wọ́n ògbóǹtarìgì náà ni wọ́n ògbúùkù kèfèrí bí ara lọ́rẹ̀ ó ní ògbúùkù kèfèrí ni wà ẹ̀ẹ́dẹ́gbẹ́nà lè kèfèrí na ẹ̀ẹ́dẹ́gbẹ́ ń mọ̀hìnà ọlọ́run ní ìyá tí wọ́n ń yẹpẹrẹ ní lẹ́yìn ó yẹ̀yẹ́ yẹ̀yẹ́ publicly níta gbangba ni ó ti yẹ̀yẹ́ lọ́nà ń bẹ nínú ìyà tó mọ̀ fi ń jẹun tó bá ti kèké rí tó yẹ̀yẹ́ yẹn dédé ká aláwọ̀dá yìí mọ̀ wá yẹ̀yẹ́ o ìyà tí mo ń wọ́n ní ńlẹ̀ tí gbogbo ayé ó bá yẹn lọ́wọ́ ìyà wọn ọlọ́ni ń bẹ lọ́wọ́ wàláì ìdúrà àkùrá là ń nìyẹn ṣe ìyà tí ẹkẹni tí ó bá ti ń takọ ọlọ́wọ́ ọba ti ń takọ ànábìsọ̀ mọ́ tí ń bú àwọn sàhábà tí ń yẹpẹrẹ wọn ọlọ́run ní kí wọ́n fi ẹ̀sìn ọlọ́run sí ẹ̀yẹ ọlọ́run ní àwọn ẹni yẹn ìyà yẹpẹrẹ ń bẹ lọ́dọ̀ wọn pé lérò azabu alimu ń bẹ azabu náà tó ń so tẹwárí lọ́wọ́ alágbára jù tó kó ẹ̀ta sínú náà ni ẹ̀ta tó wà lọ́la kò ní jẹ́ òun nìkan ló tó máa ta ní ọ̀rọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ yọ wọ́n ta ẹrù papọ̀ ni ọlọ́kọ́ mẹ́jà jìyà gbogbo àwọn tó ń fọwọ́ fàyà ọlọ́kọ́ làwọn lè yà kọ́ làwọn lè fi ìwà ìfọwọ́ fàyà wọn. tọ́ ṣé kìíní fẹ́yìn dá kẹ́nà wọn kọ́lé sọ̀rọ̀ ha sí kìjáde nígbà tó bá taari pé ọlọ́wọ́ bá gẹ́gẹ́ ló là lẹ̀ nínú Qur'an ìfi anamẹ́ni amẹ́nà bíbá ẹ̀dín wọ́n kẹfàrọ̀ bíbá ẹ̀dín. ibẹ̀ ni tí ó bá gba apá kan kùránù gbọ́ ó lóun ọ̀gba apá kan gbọ́ fọwọ́n kẹ́rẹ́fẹ́rò nù ọwọ́ ní kébèrè ni wọ́n ní kébèrè náà haqqan ní kébèrè òdodo wà á ọlọ́run ní ìyá táwọn sọ yóò jẹ́ yóò lẹ́tọ̀ọ́ sí sọ ẹni pé yóò ìyá àwọn ìyá ìyá tí ó yíyan mọ́nú kọ́tà. ìpínlẹ̀ ìgbà tó bá ń nà kan jẹ fún ìyàwó sọ́jà ìyàtọ̀ àwọn sọ́jà àwọn mílítì tó bá fi ń jẹ́yàn tó pé wọ́n lè má lù wọ́n ọ̀rọ̀ fẹ́ra máa yínú kọ́tà yìí ò ní fọwọ́ fẹ́ra ọ̀rọ̀ kọ́kọ́ máa yínú kọ́tà wọ́n jẹ́ àwọn ọ̀rọ̀ ya àwọn olùgbé wọn sílẹ̀ wọ́n lè lọ sọ pé kó tó wọlé àwọn ìgbéláṣẹ́ ẹ̀yà wèrè ní inú kọ́tà mo ti gbọ́dọ̀ mọ́ ìyínú kọ́tà ọ̀rọ̀ tí wọ́n lẹ́nu wọ́n lẹ́tọ̀ọ́ dúró bẹ́ẹ̀ yóò lẹ́tọ̀ọ́ sí ìyá tí wọ́n yẹ pẹ́lẹ́ ni tó yẹtẹ̀ ṣíkùmọ̀ dẹ́kà zálẹ́tì ha lè ṣubú ha wọn lọ kí n bí yòó tó lọ yóò jìyà yóò jìyà gbé mo sọ 85 percent ninety percent kò gbé ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tàwọ̀ṣẹ́dì ọ̀rọ̀ ẹ̀bọ wípé kí n ṣẹbọ eighty five percent ní ti ṣẹbọ à ìrọ̀ kí n ṣẹbọ rárá lẹ́nu ẹ̀rọ wí percent kí n ṣẹbọ pẹ̀lú ọlọ́run ìtọ́lọ́ ní èdè pẹ̀lú ọlọ́run hundred percent kí n ṣẹbọ pẹ̀lú ọlọ́run hundred percent kí n ṣe kúkúrú pẹ̀lú ọlọ́run hundred percent kí n ṣe nípa àlẹ́ ẹ̀ẹ́dì kọ́ọ́dì ẹni pé tèyí sọ̀rọ̀ ti mú ọkàn ìṣe mùnàlìkì inú ọkàn ìṣe pẹ̀lú ọlọ́run hundred percent iná ọlọ́run wá níbi lọ́dọ̀ wa so ṣọ́kì ní ara kìdú ṣubú ayé yìí kò ti kú ọ̀gá yìí ó yẹ ká rí pé gbogbo tí wọ́n ń sọ yẹn ibi ata ti ń kírun ta ti ń gbáwẹ̀ àá kílẹ̀ wà láà ṣe àá fún bàbá ló wọn ní à ń pè lómi àfọlọ́hún wọn ní à ń pè àwọn tẹ́wù wa àá ìrún tá ń kí yìí ní kankan kan kọ́ra àtàlátì wa tó pọ̀ dáhùn sí bá nẹ́bí abẹ́lé mọ́ lára àwọn mọ́lẹ̀ dáhùn sí bá nẹ́bí àwọn akéde so nǹkan ní ẹ máa ń ṣe tí ń jẹ́ bọ̀ ọ̀hún àbíkẹ́ ìjìnà sí yányá wọ́n ní wa ádìhì alul ahsa hmm, fi kitabihi alladhi ursila ilayna ṣé wọ́n lọ́dọ̀ hàn wọ́n láwọn kọ́ọ́rì nǹkan láyé ọlẹ́nìkan lọ́mọ inú àwọn ará àṣìṣà lára àwọn àfa bó ṣe kọ́ lẹ́nu pé á ah, ah, àwọn tá à ń kírun tá à ń gbà rẹ̀ tá à ń segin nìkan tá à ń segin nìkan wọ́n ní tí kìtàbí ilẹ̀ dé ó ń sinà ilé náà ó ń sinà ìyànà ń tẹ́tí wa ó ń sinà sálà ìyànà ń tẹ́tí wa tùlọ̀ náà ń fún ní ìdí rẹ̀ ìpè síbẹ̀ ń sin kaba síbẹ̀ ń sin kaba tó ń tẹ̀ ń sèyàn bẹ́ẹ̀ gbà jáwọ́ mẹ́ ike jáwọ́ mẹ́. tó wòlùkọ́ọ̀lù ayélujára wọ́n ní wọ́n tó mọ̀ sọ́wọ́ yìí láwọn onírúurú wọ́n ní ìdá kóńtà tó kérò wọ́n tó bá ṣe pé ọba gbà wọlé tó ń jọ lójú tó fi rẹlẹ̀ anana ń jáfàrà tóra وجاحد وجوب الصلاة أقوله ينكر أنه كافر سوى كافر كثيرني حلال ذنب أجل عدة فوق بالإجماع نعقق أنه وفاء وكذلك بيبناني إذا أقر بكل شيء تبلغ باب بوكبه إلا البعثة أبو جوب من ذلك الكلام وكذلك الجبل إذا جاد وجوب الصوم تبنجي يقيا ويمكن شرعيا أو رمضان لا يجهل هذا في أن يكون راجي إليه وصدك بذلك كله تسيق دابو أو كمي ضو أما كي داوي أو رمضان قلت لك يصور يا جماعة إلا إلا إلا ولا تبعي ولا تختلف المذاهب فيه ونقول وانا مذاهبكم يا قانون به فقد نطق به القرآن كما قدمنا وانا القرآن تتزواجه واجو فمعلوم تتوانا ملكي أن التوحيد هو أعظم فريضة أنت توحيد ومن تقول بجنين ورعية الذي جاء بها رسول النبي صلى الله عليه وسلم صلى وهو أعظم من الصلاة قال توحيد التوبة ẹni pé ìgbàgbọ́ èsì ọlọ́run lọ́sàn oṣù ó tóbi jòrò lọ ẹni pé kéèyàn jìnà sẹ́wọ́ ó tóbi jòrò lọ wọ́n zaka ó tóbi ju zaka lọ wọ́n sọ́wọ́ kéèyàn máa gbà rẹ̀ tawhid tóbi jù wọ́n hajj hajj ó tóbi tawhid tóbi jù wọ́n kaifa báwo wà lọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ إذا جحد الإنسان شيئا من هذه الأمور في ẹnìkan bá ló wọ̀n pa ogun nǹkan bá kọ ìtọ́ wá ló wọ̀n pa nǹkan gbọ́ ń bẹ́ẹ̀ káfáró sẹ́ni yẹn ti kìfìrí àbí òsè kìfìrí wọ́n tẹ́ bá ti rú ẹni yẹn wọ́n lọ amílẹ̀ ti kúlẹ̀ máa jẹ́ àbí ìrìnsọ̀lọ́ àtọ́lọ́ fúnra bẹ́ẹ̀ ni yẹn bá ti nǹkan tánà bí mo wá gbogbo tánà bí mo wá ní máa ṣe àlọ́ kéèké hàn. wọ́n yí dáa jẹ́ àrẹ tàwùsídà lárí wà láyà kẹfùrù kò ní di kẹfìrí àbí subhanallah ṣéèkì ni mímọ ọlọ́run fi á á má a àjẹbọ hadha al-jahl wọn ní àìmọ̀kà yìí á olè àìmọ̀kà tó sinmi lé mà ni àìmọ̀kà tó lé kínkà ni so ẹwẹ́ nìyẹn kéwù tó fi di pé lọ lè ó láyà láti máa kọ́ so wọ́n láyà láti kọ ìsálà bí a ó kéwú àmọ́ ọ̀rọ̀ ọ̀tà òṣèlú òye wọ́n ń jiyàn pé bá àwọn ọ̀pá ń tẹ́bọ̀ ẹni pa ń lọ sí ìsàárè táǹkìrùn táǹgbáwẹ̀ ayọ̀ ọ̀dàká àlọ́símọ́kà ṣé kò wá dá ló ń pè é ṣé inú kẹtù wọn náà ń wí yìí kí wọn náà ká lè yẹ gbọ́ àlọ́ lásán. ìwọ́n náà dáhùn rẹ̀ láti ìdúmọ̀ rẹ̀ láti pé yóò yí òun náà pé ìṣètò ìlú pẹ̀lú ọlọ́wọ́ ọba rẹ̀. tó ọ̀rọ̀ ọ̀ṣẹ́ kì í ṣe ta gbọ́dọ̀ máa bí ṣeré ọ̀rẹ́ ẹ̀kọ́ ìwọ̀gbọ̀dúnmọ́dé díẹ̀ rárá kí o jìnà sí ẹ̀yà kí o bá lè máa jẹ́ odidi mùsùlùmí. nínú tó yẹ kọ́kọ́ yéèyàn náà ní nǹkan tá à ń sọ yìí ìgbàgbọ́ tó fi ń jẹ́ tọ̀ṣíìtì ojú yàn ọmọ dá àdúgbò yẹn lọ́wọ́ lọ́dọ́lọ́ gbogbo nǹkan tí ó máa ń da ìṣòro tó ń dàtà òfin tó kún àwùjọ wa yìí ọlọ́run mọ́tàbáwa mọ́tàbáwa ń bẹ̀ tó mọ́tàbáwa jẹ́ òru àwọn nǹkan báyà wọ́n ní kí tàbí kó kó gbalẹ̀ kó bá ti di gbalẹ̀ torí bí tàbí kí bá ti gbalẹ̀ ìfọ̀kànbalẹ̀ yọ̀ gbalẹ̀ níbẹ̀ bí tàbí bá ti gbalẹ̀. sílẹ̀ àyínú ni ó ń balẹ̀ níbẹ̀ wàhálà ni ó ń balẹ̀ níbẹ̀ àìfọkànbalẹ̀ ni ó ń balẹ̀ níbẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀ sálà wọn lẹ̀ olùsọ̀rọ̀ kan wọn ṣẹ́yìn aṣọ́nà ìlànà ìlànà ìlànà Kí ni àkókò ìṣòro pa ẹni tí ó ń sọ̀rọ̀ lórí oúnjẹ? kí ni lọ́jọ́ nígbà tí mo lọ́jọ́ tó tako alhaud alhaud alhaud nàbí. Nam. Ẹni sọ̀rọ̀ sọ̀rọ̀ tábàbà pẹ̀lú lérí inú ọkọ̀ ló ń rọra lé mọ́ o. Kápóńjẹ́ látàrí ìwọ̀n lójú ọ̀rọ̀ sọ̀rọ̀. Ìgbà tí ẹ máa ń kírun lọ́wọ́ lọ́la tó ń pàtí ẹ̀rọ àwọn wa tí ẹ̀ ń ṣe bẹ̀rẹ̀ lọ́wọ́ kankan àti sọ̀rọ̀ àwọn ìjẹun lọ́wọ́ náà ẹ̀ tó takò ṣáwù ẹni pé àbàtà àlẹ́sẹ̀ náà rẹ̀ sọ́nà lórí ẹni òsì tí ń jẹ́ pé àlẹ́bí ní ṣáwù kankan ní àbàtà kankan lẹ́yìn àjẹ́nà kò sí sí jẹ́ bẹ́ẹ̀ tó lóye yẹ tó a pé kìí ṣe pé aláìmọ̀ ni òun náà ká orí ọmọ ọkàn ní kọ̀ọ̀bá ọ̀bálà ká ìlú rẹ̀ àbí ká lọ́ọ́ ní ojú omi rẹ̀ irú àwọn ọ̀jẹ́ sílá ní ìsìn lọ́wọ́ ta fún láwọn ọ̀gbà nínú yẹn ó fúru ní ó ní ìlú wọn ẹni tó wáyé ṣe bẹ́ẹ̀ náà kékeré ni inú wọn gba àwòrán gbọ́ torí àná níbi ìfẹ́ rẹ̀ rẹ̀ níbi ìfẹ́ rẹ̀ rẹ̀ ó ń lọ́wọ́ àyẹ̀. Ini kalau ada pula berarti. Kalau sama pasti dia ini aja. Kalau video macam ada pun. Insya Allah memang kita pada kita yang tu ada nama ini tu lah itu. Bukan video video. Itu lorong jadi kerja kamu itu kapuran. Bisa pergi educasi kapuran, orang kapuran. Sesuatu tu belum ber. Tiga itu memang àbí wọ́n ń lera rẹ̀ láà pẹ̀lú tí kò sí tàkálùkù wọ́n tí wọ́n ń débẹ̀ àmọ́ kí wọ́n lo òrùn bíi tèèyàn ìṣòro burú bẹ́ẹ̀ ṣe pé tọ̀bí àlẹ́lẹ́ bẹ́ẹ̀ni ẹni ṣe kì í ṣe pé ní tàkálùkù wọ́n lera rẹ̀ láà tó fún kan sí ohun burú bẹ́ẹ̀ èyí bá ti ní ìlera nínú àbí ìyàwó ń bá rán mú tó àbí wọ́n á ràn gẹ̀gẹ̀ ràn gẹ̀gẹ̀ torí pé òun fẹ́ máa tún ẹnìkan jẹ́ òun pẹ̀ ọ̀dà ọ̀dà ọmọ rẹ̀ náà. Hello, salam alaikum. Ṣé ọba láàrin tí ó ga sí ìyẹn kan tí ìyẹn nìkan fún onítẹ̀wọ̀? Náà, ìlọ́la tí èèyàn òun náà lè kí ọ̀rọ̀ tuntun nìyẹn òní ọjà náà bú ni ọjà náà rí ni òní lè kí ọ̀rọ̀ ọ̀fẹ́ nìyẹn òní tí ó wá jù lórí pé kí alẹ́ sọ̀rọ̀ tó láwọn ike tí ọjọ́ bá dára tó já lára dáadáa wọ́n sọ fẹ́ nínú pọ̀ jù ẹ̀tọ́ bá lè pọ̀ nínú ìfẹ́ sí ìfẹ́ sọ fún ọ̀tọ̀ wọn lára dáadáa fún yàn òní ìdí ìyẹn ìgbà ní ìgbà tó bá ní kí wọ́n ṣe fún kọ́mọ́ àti pé ó wà kan tòun sí irú àwọn nǹkan yẹn tó àlébí ní wọ́tọ̀ bá ń la àgbẹ̀mọ́ sọ fún yàn torí pé kí ni ìsọfún yàn yóò ti kẹ́mi yóò fẹ́ máa máa wà ń bẹ̀ tó àmọ́ ẹni tí ẹ bá rí ẹ̀rọ pé ah, ẹni ìyá tẹ ń wọra wa ó máa fẹ́ tí ẹ̀rọ kò fẹ́ràn ẹ̀ lọ́fẹ́ràn ẹ̀ ó ń lọ ọ̀rọ̀ ẹ̀. Wọ́n yóò yà sọ́ra àìsí ọ̀sán ṣé kí akẹ́kọ̀ọ́ tó ń tẹ̀lé ìtọ́ tó ń wọlé tó ń ṣàbò ọ̀la àti ìlànà kò bẹ̀rẹ̀ lọ sí ọ̀sán àti ní mẹ́tò yẹn lọ lẹ́yìn àná àtàkùn láti gba ṣàbò rẹ̀ tó bẹ̀rẹ̀ lọ sí ọ̀dọ́ tó ń ṣàbò rẹ̀ tó ń rìn nítorí ẹ̀ka ẹ̀ lára ìjọba ọ̀sán ìṣàbò tó ń rìn láwọn ìlú ọ̀dọ́ tó ń dàgbà rẹ̀. tó bá ṣe pé nǹkan tí ìgbà tó fẹ́ kọ́ yẹn ń bẹ nínú ìlú tó wà yẹn ìwéyà ó ń gbé lọ́dẹ wọn lóun lọ sí bàdà tó àbá ìmọ̀ àtúntò dúró sí lọ́dẹ náà wọn kà á lọ́dẹ tó wọ́n fẹ́ kà púpọ̀ pẹ̀lú ọmọ yẹn lọ́dẹ tó wáyé pé tó fẹ́ fọ́ yẹn tó tó ti di mú ìfún yẹn bẹ́ẹ̀ tó wáyé pé òun ni mú ìfún yẹn bẹ́ẹ̀ tó kàlàyé fún ọ̀nà yẹn. Kí o tẹ́ ní kí o tẹ́ ní kí o tẹ́ ní ọ̀nà yìí ìyá mi ìwé ìdíkẹ́ lọ sí ìlú mọ́tò nìyí tí ó yóò gbé ọkọ̀ tó bá wọn tó bí wọn yarí tó ọmọ tó lọ pé àdìtò lè yí òun tó òun ráyè èyí tó bóyá wọn wọn wọn àdìtò pẹ̀lú ọmọ bí yìí wọn wọn rí àwọn kẹtọ máa ṣáàtì wọn kò sí nǹkan tó yóò pọ̀ yóò torí tí nǹkan yóò yọrí lọ́rù bí ẹ̀rọ lẹ́fẹ̀ẹ́ sí ọ̀nà ààrẹ. nítorí lára ẹgbẹ́ lábẹ́ Ọ̀rẹ́ tí ó bá lọ́la sí yàn pẹ́pẹ́ ẹgbẹ́ ti lára sí ẹjọ́ lára sí ẹ̀yìn kì í bẹ́ẹ̀ tó máa ń sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ fún lára sí ẹ̀yìn ìṣẹ́jú lára sí ẹ̀yìn. ẹ̀ tí a bá lóun lára sí ẹ̀yìn tó bá kọ̀ láyà fún yẹn kí ẹ̀ ò lè di kí ọ̀rọ̀ tọ̀ bẹ́ẹ̀. Tòjọ́ kó táwọn sọ̀rọ̀ gbogbo nígbà ni ọ̀sọ̀ gba pálá dáadáa lọ́gbà ní tọ̀kí oṣù tó bá lẹ́yìn ní kí kàṣùmá tẹ́kẹ̀ ọ̀tọ̀ ọlọ́run ṣe rárá fún wa ọlọ́ àlẹ́. Ẹni àṣírá àdúgbò ọ̀gá ti ìdíkàrọ̀ fún ọ̀lọ́. Ìmọ̀tẹ́kùn àìsàkọ̀rọ̀ àdínà láhùrẹ̀. Wọ́n ní kí ni ìdájọ́ ẹni tí wọ́n bá mú ẹ̀sìn ní ilé tó bẹ́ẹ̀ tó ṣe é. Kò ní wọ́n fẹ́ kí ọlọ́run bá ṣe rí tó kò dá o tòwé agídé ti kí wọn fẹ́ ti yẹ tó kí wọn fẹ́ ní àfihàn bírí lálẹ́ àbírí lálẹ́ lájọ́ yìí náà tó kọ́ yẹ kò yẹ lọ́ní wí òfa tó yẹ kó yẹ mú ẹsẹ̀ lérí nù ló kaba yẹ gbèdá yẹ kẹ́ sọ̀rọ̀ ẹ̀dí kẹfẹ́ nínú wọ̀ yẹ sọ̀rọ̀ ẹ̀dí kẹfẹ́ rí tòwé fi ọlọ́wọ́ ma kì í ṣe eré wò kódà ilé ayé gan kì í ṣe nǹkan lọ́dọ̀ gáwá ṣe láyé nù wájú ní èèyàn tó yẹ fún bí ààrẹ tó ó lè fún ọdún tuntun yìí ó lè yẹ fún ní islam tó wọ́n lọ ọ̀rọ̀ ààrẹ. Ilé ìgbà tó wà lọ́sọ̀rọ̀ ní ọjọ́ tó ń bẹ̀rẹ̀ ní kí ẹ̀sìn pọ̀ ẹ̀sìn pọ̀ nínú ìlú rẹ̀ ìlú ìjẹ́jẹ́ tó fi ń ṣe dáhàrà. Wọ́n wọ́n à ìwọ́n sọ̀rọ̀ ní ìlú

النبي صلى الله عليه وسلم قل المسلم الذي يخالف الناس ويقدر على هداهم خير من المسلم الذي لا يخالف الناس ولا يصبر على هداهم أنا من المسلمين في أمك فقمرية so wọ́n tún ṣàfaradà lórí àwọn ìwà abúlé lọ́wọ́ ẹ̀ẹ́dì ọ̀gá jẹ́ni tí ó ta kété sí wọn lọ́rùn olóhùn ní kí wọ́n wọn máa ń tó nǹkan ọ̀rọ̀ ṣe ìgbẹ́ sí ọ̀dà ní tó kókó ni pé kẹ́ni tó fẹ́ ṣe wá sí ẹ̀kọ́ máa àwọn ọ̀nà wo lè máa ń gbà sí wá sí báyìí báwo lè ti máa ń bá èèyàn méjì papọ̀ kò tó òfin rí ọ̀fà síbi àbúrò rẹ̀ wọ́n tó bá ti pé wá ní pé á ah, aláburú yìí pọ̀ ìwọ́n ti mọ̀ pẹ́ mi rẹ̀ fúyẹ́ tó ṣe máa sọ yóò sáfọ́ lórí tó àmì tí wọ́n ti dáwà ìwọ̀n tó bẹ́ẹ̀ ló ń fún yẹ̀ wọ̀ àfihàn sírí àdáwà mi ara ẹ̀ tó wáyé jẹ́ dá ìyá tó gbọdọ̀ ní ọgbọdọ̀ ní àṣàjá ọgbọdọ̀ láti ọláki owó ojú ẹ ti dáwà ojú tó bá ti dáwà kò lè fi dáwà tó náà dáwà ayé wà sí àwọn ayé ní ọmọ ẹgbẹ́ yìí tó wọ́n wáyé fún àwọn èèyàn yóò wù mí táwọn èèyàn fẹ́ ládùúgbò yìí lẹ́nu ọmọ ẹ̀sìn kì í ti tọ́nù wọn bá wọn bá fẹ́ yóò máa pẹ́ àwọn ọ̀rọ̀ kalẹ̀ fáwọn èèyàn ni èlùkọ́ra wọn kọ́ ra wọn lérí ìlérí ilé ní ládùúgbò yìí púpọ̀ tó ti mọ̀ pé lérí ibú lálá ni wọ́n so irú kan yẹn náà ni wọ́n máa tẹ́lẹ̀ rẹ̀ tí tó wá ní ẹtọ́ so o lẹ́tọ̀ àti máa pè yẹn níjẹ́ báwọn so tó a pé wọ́n wá rí báwọn wọ́n náà lójú ti wá sí ọwá tó ní pé kó bọ́ tọ̀ tó bá ti bẹ̀ wọ́n lẹ̀ tó wọn kú bẹ́ẹ̀ òṣèlú tó burú bẹ́ẹ̀ o gbé ẹ̀mí rẹ̀ sánù wọ́n fi gbọ́ pé wọ́n gan-an òòbọ́ lọ́wọ́ dínà òṣèlú tó burú bẹ́ẹ̀ kí ẹ bá dínà kí ẹ dínà fáwùjọ nípa ìrẹsì mara rẹ̀. الله أعلم Thank you.